all the fun. ń ṣayé lógún o ẹ̀yin obìnrin àwòkọ́ ọgbọ́n ni o kí ni ká ti kọ́ kí ni ká ti kọ́ kí ni ká pè ẹni yóò nífẹ̀ẹ́ sí yí ló padà kó sí yọ́yọ́. ẹ ò ní fà lọ́nà. bóyá mo kéré èmi náà á lo ọgbọ́n ọmọ ìkéré tèmi láti bá yín sọ̀rọ̀ àmọ́ oríṣiríṣi náà là ń rí aṣá àwọn òfin àdé gbé oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ní ìrànjú wa ẹ wo sista mi ẹ̀yin lẹ máa ṣe sùúrù o sùúrù yẹn jẹ́ kó tún pọ̀ sí i ẹ ẹ mọ nǹkan táwọn èèyàn máa sọ ń ta ni wọ́n lè ní wípé ẹ bóyá òun gan ni ò tí ì fẹ́ lóyún relationship tí òun ṣe bóyá bíi a month ago àbí nǹkan kan tí òun ṣe ọdún kan ẹ̀yin gbogbo lè máa sún ṣòkòtò yín ẹ pé wọn kò sí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ fáìn wọn lè ní pé bí àwọn kan ṣì wà ń ta tẹ̀ mú kí bóyá àwọn kan ló ń tàn yín bóyá ẹ̀fẹ̀ lóyún ni àbí nǹkan ẹ pé wọn ẹ bá wọn sọ wípé kò rí bẹ́ẹ̀ wọ́n wọ̀n yín náà làwọn ó kàn yọ náà bó ṣe máa ń pin ni ẹ bá wọn sọ ẹ ní pé anywhere tán bá ń lọ ẹ ṣetán láti tẹ̀lé wọn lọ kò yẹ yín pé àbí ẹjọ́ wà into it náà ni and i'm very sure wípé bọ̀dá yìí wọ́n lọ́ọ̀bù yín dáadáa kò sí nǹkan tẹ̀lé bá wọn sọ tí wọn ò ní gbọ́ sísá mi ẹ pè wọn ẹ bá wọn sọ ọlọ́run á dẹ̀ jẹ́ kán gbọ́. ṣé àbúrò mi mo really appreciate ẹ hmm? màá ṣe bó ṣe sọ mo lè yẹ pé mo ti pè é ní àìmọye ìgbà lórí ẹ màá tún ṣe kò tó sọ thank you very much. you're welcome sista mi ẹ̀yin lẹ ní jẹ́ kó sun yín tó mọ bẹ ṣe ń fíw bọ àdúrà tí mò ń gbà ní wípé the last time tẹ máa pè wọn Ọlọ́run á jẹ́ kó ń bọ sí yín lẹ́yìn. àmì o <laughs> ẹ ṣe. kí fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ fẹ́ máa padà sí school. Hmm ẹ padà sí school ní kíákíá ni àbí torí ẹ̀ ló ló ṣe pè mí. ẹ o lè rí nǹkan jáde. Ah, ça vous fate sul bine. Hi, baby. Yeah. What are you doing? Oúnjẹ tó fẹ́ jẹ náà ni mò ń sìn. Ẹ ṣe ìpín ìfẹ́ jẹ. Kí ló wá fẹ́ jẹ? Inú wa ẹ̀ wá. Ẹ I don't get tired. bẹ́kùn kéré òun tẹ́gà ó wá ló gbé fóònù ìsinsìn ó rìn kò píkì. Bí kò yìí. ṣé dáadáa mo bá yín Ah gbà kó já ẹrù mẹ́rin. Bísọ́lá. Lọ́mọ. Bísọ́lá. I'm provide. Fix padà sí stage báyìí lábínú kí ẹni àti lóòótọ́ ni pé ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan péré ni tó lóhùn ah, kí ni wọ́n wà sí báyìí kí ni wà kí ni gbogbo kí ni wọ́n wà lọ. I'm just fixing water. I'm sorry. yó tán nílé ọkọ o kò yẹ kẹ́ wá bẹ́kùnbẹ́kùn kiri o. jẹ̀bi síbi sọlá báyìí wẹ́ẹ̀. Thank you. For what? For accepting to marry me. <laughs> You're not serious. <laughs> I am. See, um, there's nothing as sweet as fulfilling as getting the hands of one one loves so much in marriage. So um, I thank you so very much, love. Mm -hmm. My sin is about love. <laughs> thank you, baby. Now, listen to this. across my heart èmi ọlájìmí ọmọ àṣàkẹ́ mo búra fún ẹ ní wákàtí ọwọ wípé mi ò jẹ́ súnmọ́ obìnrin mi àfi tí ọlọ́jọ́ bá kún wa níyà. yà mo mọ nǹkan tí mò ń sọ hàn ni. ilé olórogún mo ti wá and i'm sure you know that mo dẹ̀ mọ́ rí tó tí wọ́n fi ara wọn pa ọlọ́run kò jẹ́ kí èmi làjà and I made up my mind that I would never let my children go through what I went through. sweetheart kò sọ́nà méjì tí wọ́n lè gbà láti kókòrò ẹ̀já àfi kẹ́ni náà kò yẹra fún tó lè ṣàkóbá fún and I found you mm. I love you Ah, tí mo tún wá wá káàkiri. ọ̀nà ó sì thank you baby. kò yẹ kó o dalẹ̀ mi ìfẹ́ kí o dalẹ̀ o kò Omega. nífẹ̀ẹ́ ìyàwó yọ ni mo ìyàwó yọ tí mo lè jẹ́ kó mọ̀. So what did go wrong? nǹkan máa ń fi àjẹrà esi sí ya ti tí bẹ́ẹ̀dẹ̀ wà ń bẹ́ẹ̀ tó yẹ kó sùn sí mi Get up now, ilẹ̀ ti mọ́ tó bá sì fẹ́ sùn wọ lórí lọ́kọ́lọ́ sùn dáadáa èmi ti gbàgbé gbogbo ẹ̀ mo ti gbà bẹ́ẹ̀ kádàrá mi lálẹ́ ìgbà. gbẹ́lẹ́ náà. dídé wo èmi ti gbà bẹ́ẹ̀ o ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kọ́mọ̀dé tán. sí sí mi sọ́lá.

call the general hospital for ambulance. Okay. And you, arrest him. Sorry, sir. Simisola. Simisola. ọlọ́wọ́ sí mi. Kọ́mẹ̀ kọ́mẹ̀ kọ́mẹ̀. Ọlọ́wọ́ sí mi. Kọ́mẹ̀ kọ́mẹ̀ kọ́mẹ̀. Fóònù ẹ ti bọ́lẹ̀. Fóònù ẹ ti bọ́lẹ̀. Ọlọ́wọ́ sí mi tó wà lẹ́nu wọ́n ti kọjú rọ̀ fóònù ọlọ́wọ́ sí mi. Kíló sọ mi? Kíló sọ mi? Ọmọ sọmọ ti mí. Ẹ kíló wà ní. Madam ni o. Kíló sọ madam? Ìyàwó ọ̀gá ti kú. Ìyàwó ọ̀gá ti kú. Ìyàwó ọ̀gá kíló pa wọ́n? Ọ̀gá ló gún ìyàwó ara rẹ̀ pa o. Lọ́wọ́ kí n ṣe máa pa madam ọ̀gágun mádàmú pa ni lálẹ́ àná o. wọ́n sàsọ́gà ni wọ́n sàsọ́gà ni asásínì bóyá kan náà àwọn fámílì ọ̀gá bí ó ti tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ tí ò fún ló ju àṣàṣì pé ókè lọ ẹ̀wọ̀n. ìyàwó ọ̀gá yálè. madam yálè kí ló ń wá. ọkùnrin kan wá yàwó ọ̀gá wa tí mo wá ti pé mi kàn fẹ́ sábò sí ni kó má dàbí pé yàn ń ṣèké o bó ṣe wọlé ìyàwó ọ̀gá mọ̀ pé ọ̀gá ń bọ̀ bọ́gà ṣe dé lójijì nu ní wàhálà bá sunú lé. lọ́ba kó pa. Ah, mo kàn ń gbáriwo ni oró oró. ògùn ni ọ̀pẹ. ní ìmọ̀ èmi ò kò sojú mi. ẹ ṣe tó abúyàwó mọ ṣe tó pé màdàmú ọmọ sọ́ọ́dì báyìí. police station wọ́n ti kó kìíní sí ìwọ́n ìwà ọ̀gá gómìnà wọ́n. àtúntò ẹyọ fúwọ́ bá ti wá bíi fúwọ́ ah, bá ti wá bíi ọmọ ẹni wà ní báyìí lórí ọdún ọmọ àfikẹ́ kó bá má jẹ́ kó tẹ̀sí ní. èmi kọ́ ni mo pa. wọ́n ti sọ fún lórí bọ́ọ̀lù máa lọ máa lọ jọ máa lọ jọ máa lọ máa lọ máa lọ máa lọ. mo bọ̀ fọ́ ilé ìjọm wọ́n lè máa tẹ́lẹ̀ lọ́mọ sí wọ́n lè máa tẹ́lẹ̀ lọ́mọ mi ò sì lé Hmm, tó bá ń gbọ́ ẹni orí yọ ó dìlé mi mi ò mọ bí mo ṣe escape kúrò bẹ́ẹ̀ bóyá orí ni mo fi rìn ní bóyá ẹsẹ̀ ni mo ṣáà mọ̀ pé mo escape bẹ́ẹ̀ mi ṣe ti rí ọkọ ẹ̀ ni mo ti mú fóònù mi mo pè é pè é pè é pé o ò gbé fóònù. o gbé fóònù mi. o gbé náà o. òun kọ́. ah mo pò òun náà kò sẹ́ni tó gbénú ẹ̀yin méjèèjì. ah táìmì ẹ̀ mo kò fún lọ́wọ́ gbà ẹ̀ rẹ̀ i'm telling you ó mọ ó like dọ́gì gan-an àti ó láìkí máa mú un látẹ̀yìn kí lè máa gbà gbà. o serious. what now? Eh? àti pé babe babe àní mi ìmọ̀ kóbìnrin kan láì dọ́gí báyẹn kóbìnrin láì kí èèyàn mú un látẹ̀yìn kí èèyàn dẹ̀ máa gbà wọn bí wípé. gbẹ́nu ẹ̀ sàn ṣé wàá ló enjoy ẹ̀ sọ fún mi pé ò enjoy ẹ̀ bó ṣe ń ṣe ìwé mi ẹjọ́ ẹ̀ náà bọ̀ baby ah, you know na ṣe bọ́ọ̀rù ẹ̀ ni ṣíbùwọ̀ náà ló ní pé kí n máa ṣe fún kí n máa you know na. baby ṣòro bí mi wà yìí mo máa ń jẹ owó tó dẹ mọ tí ó bá jẹ́ pé nǹkan tó so ọ̀rọ̀ tó wà lẹ́yìn mu owó ni kókó. Ah. good now you're talking you know now no pain no gain. Yeah, but you know, say now you gonna go be my love now. You know Just now. Me, Joe. You know, say now you me. me. Eh. Okay, okay. Now, let's first nǹkan tó ṣe fún gangan tó ní dọ́gì yẹn gangan mo ní fẹ́. dọ́gì yẹn ló fẹ́. dọ́gì yẹn ló fẹ́. Thank you ẹ̀dá ò lè fà lọ lẹ́sẹ̀ o ká ló máa fà bọ́ àrẹ̀sán àkúmọ̀ni kò ní dákú bára ẹ̀ ẹ̀dá kù òmùwò yẹ kọ́lọ́fínrin à láàrin forty eight hours oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. ẹ lọ ṣẹlẹ̀ lẹgbẹ. bẹ́ẹ̀ni mo ń bẹ mi. ẹ mo béèrè yẹn kan lára òǹdí yìí ni aláyìnlá àbí àyìnlá. okay bọ̀dá yìí lálẹ́ ń bèrè. ok ẹ jọ̀ọ́ ibo ló ń gbé lára òǹdè yìí. ilé ìta tó ń gbé ni. good ẹ jọ̀ọ́ àwọn kọ́ṣọ́ wa lé. wọn ò sí ilé o àtìgbà tí ikú ìyàwó ọ̀gá wọn ti ṣẹlẹ̀ yẹn wọn rí lè sílẹ̀. ibo náà lọ and kí lè tàn wálé. mi ò rí lè mọ̀ wọn bọ̀ nǹkan tí mo kàn mọ̀ ni pé nígbà tí ìyàwó ọ̀gá wọn ti kú wọn ń sílé. and ẹ̀ẹ́dẹ̀ mọ whereabouts wọn bóyá ibi tó ń wà sìn àbí ibi tó ń gbé àti ibi tá ti lè locate wọn precisely. mi ò rí lè mọ̀ náà bẹ́ẹ̀ yẹn bọ́ mú kan mọ̀ pé wọ́n máa ń lọ sí bẹ̀rẹ̀ ní family house wọn. ẹm àǹtí ẹ má bínú ẹjọ ṣáìdì gbogbo gan ni ní bẹ̀rẹ̀ kòdó ṣàpọ̀ bẹ̀rẹ̀ kòdó tóbi gan so á lè easy fún wa láti locate wọn ọmọ kò ṣẹlẹ̀ family house wọn popular bẹ̀rẹ̀ kodo. ok ó dẹ́ gbé ilé ògùn gbé àbí nǹkan kan bó tẹ bá ti rí dé ìbẹ̀rẹ̀ kodo junction yẹn tẹ bá ti bèrè ilé ògùn gbé. mo máa gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ilé ògùn gbé God bless my sister ẹ gan ẹ gentleman mo fẹ́ kẹ́ sọ orúkọ yín fún mi. ọlọ́wọ́ ṣíbí ni sọ. ọlọ́wọ́ ṣíbí. bẹ́ẹ̀ni sọ. irú orúkọ wo nìyẹn. iṣẹ́ tí mo orúkọ tó fi ń pè mí ni ọlọ́wọ́ ṣíbí oúnjẹ ni mo ṣe fún wọn nílé ọ̀gá mi ọlọ́wọ́ ṣíbí ni wọ́n ń pè mí. ọlọ́wọ́ ṣíbí jẹ́ bí orúkọ mo ń bi ní pé orúkọ tí ìyá àti bàbá sọ níjọ́ tó bí mi ọ̀hún mo oh. bẹ̀rẹ̀ nìyẹn. ọ̀hún sọ ìyẹn pọ̀ wá tó three hundred torí ẹ̀ máa tó ṣẹ́ni ní ọ̀dọ̀ tiwa wọ́n máa ń fọ orúkọ ránṣẹ́ ní bíbà tí à ń post ìwé nídìílé màmá mi sìn wọ́n sọ mí ní Egúnjẹ ní Àkànmú nílé màmá mi gangan nìyẹn o ìyẹn ìyá àgbà wa Ọ̀yọ́ onírú ìyẹn ló sọ mí ní Egúnjẹ ní Àkànmú ìyá bàbá tó jẹ́ àbò onígi tó jẹ́ ọkọ Ọ̀yọ́ onírú òun náà wàá sọ mí ní Adéríbìgbé Olúṣẹ́gun tọ́jọ́ Tuesday náà bí mi Adéríbìgbé Olúṣẹ́gun nìyẹn sọ mí àwọn ọ̀rẹ́ wọn náà sọ mí lórúkọ fámìlì nídìílé tiwọn nìyẹn nídìílé bàbá mi àwọn náà sọ mí wọ́n sọ mí ní ọlámdú wọn nínú ààlè owó wọn kàn sọ mí lórúkọ bẹ́ẹ̀ ni wọ́n yà fún mi ní o nǹkan sọ mí ní sàmú nítò sọ mí lákàmù ìyẹn náà pọ̀ ṣé wàá láwọn ọ̀rẹ́ mi wọ́n pè mí lájókòó tágbà má ṣe pè ránṣẹ́ agogo owó ẹ̀yọ̀ dóńgó síléwọ̀ oríṣiríṣi ọkọ náà pè mí. mo ń bi yín pé kí ni orúkọ yín ẹ sọ fún mi pé ọlọ́wọ́ ṣí bí àtọ̀ pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀. that is your name that is what I'm asking you. kí ni orúkọ yín. orúkọ tí bàbá àtìyá yín sọ yín ni mo ń bi yín ìyẹn pọ̀ náà ni mo sọ pé pọ̀ tí mo fi lọ léèwé yẹn ni mo mọ̀ ní o tí ó yàtọ̀ sọ mi pọ̀ gan ó náà ni mo sọ yìí. ẹ má jẹ kẹrù bá mo bí ní orúkọ yín ẹ sọ orúkọ yín fún mi nǹkan tí mo ń béèrè nìyẹn. kí wọ́n pa ìní sọ mínísítà. simple. torí àwọn bàbá wa bí àgbẹ̀kú gan kó tó bí mi wọ́n wá bá mi ṣe ikú má pa yìí ni kódà bá rí gbà tí wọ́n bí mi yẹn wọ́n gbé can you shut up. Akron, Akron, Akron. Yes, sir. Dáadáa, mi ti já lọ kú. Ẹ̀kún ló wà bọ̀ ló máa bà kún wa ìyàwó ọ̀gá. Ìyàwó ọ̀gá. Gentleman. Yes, sir. Ẹ ṣe sùúrù. Thank you, sir. So ẹ sọ fún mi, kí lẹ mọ̀ nípa ikú ìyàwó ọ̀gá yín? Ah, èmi ò mọ nǹkan kan, èmi wà ní leave. ó yọ ó yọ̀bọ̀ náà rán mi nù. ta ló ní kó má bu oúnjẹ ṣé mo ní o má bu oúnjẹ yẹn. ó yọ̀bọ̀ lẹ́nu. olówó ṣubú kódà kó ní o fẹ́ lọ rí àwọn fámìlì ẹ lórí kẹ̀ǹdù. bẹ́ẹ̀ ni ṣe rí ọmọ tí mo bí last yẹn ìyẹn àbígbẹ̀yìn mi wọ́n ló ń ṣàìsàn mo dẹ̀ mọ̀ kò fẹ́ rí bàbá yẹn ni ṣùgbọ́n jẹ́ ọjọ́ kan lẹ́ bá fún mi ní wíkẹ́ndì kódà bó jẹ́ wákàtí kan kí n tiẹ̀ yọjú sí wọn kí n fara ró tó bá ti síkì bẹ́ẹ̀ máa ń fọláṣọ mi á wọ̀ tó bá ti wà rẹ̀ àtúnyá kò sí problem ọkọ mi travel láàárọ̀ ó dẹ̀ máa lò tó bí yá bí three days kò tó dé èso àmì nílì níbi assistance ẹni lé nǹkan nìkan rí nìjọ màá sọ tara mi out tó ti yé so o lè máa lọ lẹ́nu. ah ẹ ṣe gan ma ẹ ṣe wa. bẹ́ẹ̀ni ẹ mọ fàlàwà ń ṣe ti wọn lẹ bá ṣe fún wa. ẹ ṣe ẹ pinnu yẹn ọbẹ̀ yẹn ti dúró mọ́nú pọ̀. máa kó lọ lọ fún wọn mo fún ẹ máa pẹ ní owó ẹ lẹ́ta. ẹ ṣe wa ah oh. ooo ṣáàkì bí àwọn olùsè ń yà yíyà àti ìjà olóògùn mo fẹ́. bí mi ṣe lọ nìyí wọn padà wá sọ fún mi ni pé ọ̀gá ti pa ìyàwó ẹ̀ o ah, náà ni ìyàwó ọ̀gá tó kò yẹ káwọn náà máa ya ni kò yẹ kó yà ni kò yẹ kó kàdá bínú tó gbogbo nǹkan bẹ́ẹ̀ o. bọ àwọn èèyàn máa ń sọ pé ọ̀gá yẹn wọn ní tó bá bínú báyìí ó máa ń ba nǹkan jẹ́ ó máa ń dà nǹkan rú onínú fùfù ni ó lè ṣe nǹkan kan tó bá wọn tó bá ti ń bínú ṣóòótọ́ ni. kò ní dáfẹ́ tó sọ bẹ́ẹ̀ ọ̀gá ò ní rúfù ọ̀gá jẹ́ ń tù inú mi lè ju bí ọ̀gá lọ tó bá jẹ́ ìmí ni mi káyàwó tèmi máa rí ẹ̀ẹ̀kan kópa lọ́wọ́ kan rán ní apá máa pa jù bí ẹ pápá sọ̀rọ̀ gáà tí wọ́n gé ẹran lékiri lékiri máa gé máa pa bẹ́ẹ̀ yẹn máa kó sí láìlọ́ máa gbé sí train máa gbé wá police station pé mo ti sá kò dá fún mi yà lé insult ni ṣe wà ìsá àṣẹ kò sí tóbi obìnrin kámẹ́rà ju kan lọ láyé kí lóbìnrin sì máa máa yà lọ́dọ̀ ọkọ ẹ̀ ọyọ̀ kó tú gbogbo òfin ẹ̀ kó fi kọ́ lọ́rùn báyìí kó wá dú lọ́rùn kó lọ́rùn kẹ́ kọ́ọ̀sì lóyà tẹ́ máa ń pa adìẹ yẹn lọ́yà kó ti pa. so nǹkan tẹ́ ń sọ fún mi ni wípé tí ìyàwó yín bá ṣe irú nǹkan tí ìyàwó ọ̀gá yẹn ṣe ẹ̀ lè gún pa. ọlọ́run jẹ́ kó tí post ẹ̀ fún mi ẹ̀yìn òun màá pàdùbà tó kẹ́ ẹ̀jẹ̀ àwa lọ́mọ àbá wa tó mọ̀ ṣé nǹkan dá kóbìnrin yín àlè sá mi ò kọ̀ kẹ́mi mi bọ́ sí òdò bàbá ẹ̀yìn ọ̀gá sí wù ọ̀gá jẹ́ ń tún gan mi ò mọ tó tó àṣàṣì ni. sí mi ṣé wọn náà ṣe rẹ ẹni yóò nífẹ̀ẹ́ sí olùpadà kò sí. ẹjọ́ mi kì í ṣọmọ bẹ́ẹ̀. wo. tí ẹ fọ̀rọ̀ lẹ̀ gbogbo wa ló lè ẹni tílẹ̀ bá mọ̀ bá òun lè bàrà o. I don't want you to feel bad about this. ẹ ṣe gan mo kò fẹ́ bẹ́ẹ̀ nítorí ọlọ́run yìí kẹ́ bá mi bẹ ọ̀rọ̀ náà kó dáríjì mi pé mi ò tún ní ṣe bẹ́ẹ̀ mọ́ láéláé. ṣé pé kí n bẹ ọ̀rẹ́ mi you know one thing simi you know you are very beautiful you you stand out among women kò dẹ̀ sí ọkùnrin tó máa rí ẹ tí ò bá bójú ẹ̀yìn kó tó tú ẹ That means something is fundamentally wrong with the guy. Uh, I would have loved to tell you this a long time ago. Baba Kilati Mpo. Ìyàwó rẹ̀ ni. But I don't want you to see me as a bad person. See me. I admire you a lot. A lot. owó gbogbo wa gan-an. ṣé o ẹ̀yin náà ní fi irú ẹ̀ gbà o. ṣùgbọ́n nígbà tí gbogbo wa gbọ́ ó dùn wá ṣùgbọ́n pé tí yóò bá lérò ikú sí tó bá kọ̀ lọ kú bẹ́ẹ̀ yẹn mo bó ṣe máa rí lára. Ah, <laughs> ẹ wo àdúrà tí mo ṣáà ń gbà ní kọ́lọ́n bá mi tẹ̀wọ̀n sáré fẹ́ rí kò sí mi mọ So ṣé wí gbogbo nǹkan tí ẹ̀dá bá ń sọ láyé yẹ jẹ́ ká máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ o tó ọlọ́run nìkan ló mọ nǹkan tẹ́nìkan mọ̀ àmọ́ ọkọ ẹ̀gbọ́n mi ò lè pa wọn nǹkan kan tí mo kàn rí wípé ẹ̀gbọ́n mi lack attention ọkọ wọn ó dẹ̀ mọ obìnrin tí ò tí ì bímọ tó ń jálamba kó lè bímọ ọkọ ẹ̀ náà ò tún sínlé so nǹkan kan tí mo rí nìyẹn kò ń ṣe pé bóyá wọ́n jà wọ́n lọ́ọ̀bù ara wọn débi tí ẹ̀dá ń lọ́ọ̀bù ara wọn dé bọ̀ kò possible wọn ò lè pa wọn. anyway ṣáà máa fi ara lẹ̀ ṣùtì náà wọn ò ní kí n yà Masala kilo. So sweet. Ah. Is she scared of something? ṣẹ́rù ń bá ní tó fi sá lọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ tẹ ṣùgbọ́n kò gba compliment lọ́wọ́ wọn. anyway i don't do anything i wan do guy you be mad guy. coincidence, Jimmy. Hello? Eh? Police station? What are you saying? How can Simi be dead? You are joking. Ìgbà wo ló ṣẹlẹ̀? Òru we had a little misunderstanding and kò ṣàṣì kankan bẹ́ẹ̀ ṣá. Fúnṣọ́ ìwọ nìkan ló lè help me by sìn. Fine. You are the only one that can take me out of this place. Ah! Mo ní ọ̀rẹ́ lọ́ọ̀yà kan. Hmm. but he's out of town so mi ò rí jẹ báwo ló ṣe máa help me. help okay uh, I'll, I'll think of a way but see me dead. Like, Yeah. yóò fúnṣọ́. Yé ọ̀rọ̀ yìí tá ló lè san ah. ó ọlọ́fin ó. po po ló wá pò ṣàwùrà ọ́fíìsà ó yá pò pò pò for people wey sabi. ìdándu ìdándu báwo ni à ah, ó tọ́jọ́ mẹ́ta mi ìlú rẹ̀ kí ló ṣẹlẹ̀. gbé abọ́dà mi kí ló ṣẹlẹ̀ ilé tó pè mí kí ló wà nílẹ̀. anyways mo tiẹ̀ fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ni. àkíní ah, yẹn náà bí mi kí ni yẹn brọ́dà mi ó ní àdúgbò kan tí mò ń try láti locate ìbẹ̀rẹ̀ kò dó mi mọ̀ bóyá o ṣì o lè mọ side ìbẹ̀rẹ̀. Ah, ah ìbẹ̀rẹ̀ kò dó. you know sabi ìbẹ̀rẹ̀ kò dó ṣebí náà dá wé tá a ti máa ń mu jẹ̀dí lọ́dọ̀ ìyá awẹ́ yẹn. Ah, ah, ibẹ̀ yẹn ló ń jẹ́. ẹ nà o ibẹ̀ yẹn gangan ni ìbẹ̀rẹ̀ kò dó. imagine òun ò dá gbogbo bẹ́ẹ̀ mọ́ mọ́ àṣùwọ̀n iṣẹ́ ti gba táìmì ò gẹ̀ẹ́tì nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Okay, okay, ok ok ok. ilé Ogungbe. ibẹ̀ ni mo ń wá ibẹ̀ gangan ilé ògúngbè. ẹ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ìbẹ̀rẹ̀ kò dé yẹn tó bá ti dọ́dọ̀ yàwó ẹ̀ gangan ìwọ kan béèrè ògúngbé family house àbí kankan yẹn no ibẹ̀ yẹn gangan ìsàlẹ̀ ẹ̀ ni tó bá ti sún sísàlẹ̀ díẹ̀ wà kàn turn right báyìí ibẹ̀ ẹ̀ ni ilé Ogungbe yẹn gangan wà ẹ̀ ọ̀dọ̀ yàwó ẹ̀ ìwọ lè béèrè mẹ́ẹ̀ tó bá dàrú mẹ́ẹ̀ lójú ṣó yí ẹ bá mi officer I get ṣé kò sí. no no no no no no e get one investigation wey i dey tidy right now so nǹkan tó jẹ́ kí n pè é nìyẹn torí mo mọ̀ pé everywhere ni wọ́n mọ̀ ń tì í tó bá ti rí wọ́n wọ́n ti rí gbogbo àwọn ọmọ àdúgbò yẹn wọ́n ti popular popular jingo yẹn. ok ok kò séwu kò séwu ẹ check ibẹ just check out o lẹ́nu brother mi yeah yeah. ẹgbẹ anyhow anyhow we go link up no worry very soon we go link up. ah àṣé òkú ni mo bá sùn mo máa ń sọ wípé ìgbé mi tẹnumọ́gi ogun ṣùgbọ́n kò yé mi wípé kí ìjì mèrè sọ gígùn kó má bàa gúnjẹ aládé gbogbo ejò jíjẹ ni ó ti wá jẹ ilé ìpò hàmí lọ́fọ̀ọ́ àbáyọ ẹ̀ báyìí ni mi ò mọ̀ ẹlẹ́dàá mi àbáyọ ẹ̀ ni mi ò mọ̀ orí ìyá ọlọ́run kò mí yọ. bọ̀dá wa wá ohun tẹ́ mọ̀ ọ́ jẹ ni ló bá tán bọ̀dá wa wá ohun tẹ́ mọ̀ ọ́ jẹ ni ló bá tán. bọ̀dá ń wá ohun tẹ́ mọ̀ ọ́ ló bá tán ikú lè rìn ẹ̀ṣẹ̀ o àyìnlá kọ. àyìnlá hmm. ó dàgbọ́ ó dàgbọ́ wọ̀ ní. dúró síbẹ̀ yẹn. gbogbo bó ṣe ń sá káyé padà tẹ̀ bọ̀dá wa wá rí tiẹ̀ gbogbo bó ṣe ń sá owó padà tẹ́ ní bọ̀dá wa wá rí tiẹ̀. It's Omega. Thank you. fẹ́ kó ṣàlàyé fún mi irú èèyàn tí ọ̀gá ẹ jẹ́ àti pé pàápàá wọn kí ló ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó ẹ ní alẹ́ àlọ́. èèyàn èèyàn dáadáa lọ́gá mi ọ̀gá mi làwọ̀ a sì máa jọ ṣàwádà lọ́pọ̀lọpọ̀ àmọ́ ṣe mọ̀ pé kò sádára mọ́ sùúrù kò sí béèyàn ṣe lè ṣe yóò kú síbi kan kínní kan ló bàjàwọ́ ọ̀gá mi jẹ́ ẹ wo inú bíbí náà ni ọ̀gá mi nínú fùfú àgàgà bó bá lọ jẹ́ láàrin òun àti ìyàwó rẹ̀ rà ẹ wo àyìnlá. ìwọ oh. sọ pé ìyàwó mi wà lẹ́nu. wọ́n bẹ̀ ń lè. àkílẹ̀ tó wà sílẹ̀ kù ó kọ́lẹ̀kùn látẹ̀kọ̀ lọ. mi ò kọ́ kí dáadáa wájú mi mi ò kọ́ kí dáadáa. aláwọ̀ àsọ̀sọ̀kùsọ̀ ọ̀rọ̀ tí ó bá yí ẹ̀kọ́ máa sọ̀rọ̀ fún ọmọ. ìṣèlú kọ́lẹ̀kùn kan ni mo ti kọ́lẹ̀kùn. ẹ wọ́n ní mo mo where are you àmọ́ wàá mo dẹ́nu ọ̀nà ọ̀gùn gbálẹ̀kùnlẹ̀ bí mo lọ wà chọ́ọ̀tì ah, ah. ah, mo lé mi. what's the meaning of this now? kí nǹkan tẹ̀ máa dé ọ̀gbà láti tààmú délé kí wọ́n lè wọnú lé mi what's the meaning of this now? ó wà ní kitchen lóògbọ́n tí mo gbálẹ̀kùn látẹ̀kọ́ mo wọlé mo pack bottle everything lé ṣíkẹ́ tó mọ̀ ó dàbọ̀ tí ayọ̀ káyọ̀ jù wọ́n kí what's the meaning of this now? This this should not happen again, no. But I'm very serious about it. What of it is this. Gbogbo orí fóònù wa bẹ́ẹ̀ ti tó kọ̀ọ̀kan jẹ. Ẹ wọ́n ti I will treat this woman as destroyed. Take the problem from you. Ẹ̀wọ̀, mélòó la fẹ́ ká nínú ẹ̀yà Adépẹ̀lẹ̀? Kékeré nìyẹn o, inú àwọn àwàtọ́gà ni mo wò. Hmm interesting ẹ eh, àmọ́ kí ló ṣẹlẹ̀ lálẹ́ àná gangan láàrin wa àtìyàwó ẹ̀. Hmm. alẹ́ àná ọ̀gá alẹ́ àná ẹ̀ dáa ọjọ́ burúkú ṣùgbọ́n mímú lànà jẹ́ inú ilé wa ṣe rí ọkùnrin burúkú bọ́gà bá ti jáde tán báyìí yóò wọlé ni àfi bí ẹni pé máa ń ṣọ́gà. So àmọ́ lálẹ́ àná kò mọ̀ pé ọ̀gá òde ọwọ́ pálábá rẹ̀ ṣe ségi ló bá fò jáde kúrò àfi bí ikú lọ̀gá náà bá tilẹ̀kùn o èmi ò gbọ́ nǹkan kan mọ́ láàrin òun àti ìyàwó rẹ̀ o àfìgbà tilẹ̀ mọ́ ariwo mọ̀ ni mo mọ̀ ń gbọ́ ọ̀gá bá ń ké pé ìyàwó àwọn ọmọ ti kú ìyàwó àwọn ọmọ ti kú nǹkan tẹ́mi rí mọ́nu o. Thank you. Sir, nǹkan tó ń fi mí sùn nínú ọ̀rọ̀ ẹ̀ ni pé bá ṣe ń ju àdáwà sókè nígbà náà níbi pẹlẹbẹ ló fi Because ẹ ti interrogate my head all the time. Nǹkan tó sọ ni pé wọ́n lọ ara wọn wípé kò lè pa ìyàwó ẹ̀. Àwọn náà interrogate kókó wọn. Same thing òun náà sọ pé <laughs> kò possible because the love is there oh it's a bit confusing ìtò tún ṣẹlẹ̀ ni pé there's a lady with plant pé kó tún lọ síbẹ̀ kó lọ act as if pé ọmọ olóògbé yẹn rí at least she went there even ìgbà tó máa dé report tó fún wa again ó jẹ́ ká feel depressed pé nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè ṣẹlẹ̀ so um, nǹkan tí mo wá ń rò ni pé ṣé kò ṣe pé à ń fìyà jẹ aláìṣẹ̀. Um, mo appreciate efforts tí gbogbo yín make lórí case and um, mo mọ̀ pé ó pẹ́ bóyá dídùn lọ́sọ̀ máa sọ so I will just um, encourage people to press further and make more efforts. Jimmy, preliminary autopsy result which takes up to two to four hours ó ti jẹ́ ká mọ̀ pé poison májèlé ló pa ẹ́ ọkùnrin lèmi náà kò sẹ́ńtà máa lára wọn níta why don't you want up to this you killed your wife. ọ̀fíìsà mi ò lè pàyàwó mi sẹ́ i keep telling you mi lè pa tìbí sọ́lá i loved my wife mi ò ní kí láti pàyàwó mi. that is it you loved her you cherished her nǹkan tó ṣe dùn ẹ̀ wọnú torí ẹ̀ ló ṣe pa. ó dùn mí jù gbogbo ó ti fọ́ ní jù gbogbo ẹ̀ mi ò lè pa síbi sọ́lá tẹ̀ ìfẹ́ ti mú ní sí bóyá ló ń gan ọmọ olùfẹ́ bẹ́ẹ̀ mi ò lè pa tẹ̀ kí mo fẹ́ géètì má pàyàwó mi gbogbo ọjọ́ bẹ́ẹ̀ ni mo ti sọ fún yín. mo mọ ikú lágídí gan o ò lè ní jẹ́wọ́. ọ́fíìsà ilé ìṣọ́ra gidi kó o ti mú sọ fún yín ló tọ́ bẹ́ẹ̀ mi ò fọwọ́ kọ ìyàwó mi sẹ́. ọ́fíìsà stop take him to the top room make sure he confesses. hello mr. simi bó o rí cute guy tá a rí ní supermarket yìí sí. tó ga báyìí tó dúdú tó jẹ́ pé ó ní tẹ́ẹ̀dẹ̀ shirt tó wọ̀ irun tó wà láyé yìí ó ń jáde èèyàn máa ní bí eléyìí ò bá jẹ́ ọkọ ẹni á jẹ́ àlè ẹni. yes i saw him oh, he's fine he's yeah. so cute. so cute. Simisola. <laughs> ṣó yẹ kí o tún máa rí pé bọ̀bọ̀ kan fáyìn ṣá ní bí ọkọ ẹ ṣe fáyìn tó yẹn ṣó yẹ kí ọkọ ẹ kankan tún fáyìn lójú ẹ tọkọ ẹ ṣá. Aisha for crying out loud jọ kí ló bá pé èèyàn rí ọkùnrin tí ó fáyìn tí wọn dẹ admire kí ni big deal. ó sún mi o. Hmm. má jẹ́ kí Tóyìn tán ẹ pa ó mọ̀ pé bó ṣe ń ṣe látìgbà tá a ti wà ní school ni. ó fẹ́ gbọ́ ṣé o mọ̀ pé òun ò bá wa gbé kan wọ́n ṣe ń ṣe lábújá kan ló ń ṣe lẹ́kọ̀ọ́ ṣó ti bọ́ ará èkó là ń sọ̀rọ̀ ìpèsè arábùjá. ọ̀rẹ́ àwọn bàbá mi anyway ṣó láìpẹ́ kan yìí. sọlá láìkẹ́ ọmọ báwo rẹ ó sì ṣe ti ṣùgbọ́n tẹ́lẹ̀. ó mọ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe shopping èmi ti gbé àwọn ìgbésẹ̀ kan tó jẹ́ pé Hmm. ọ̀rẹ́ mi aisha abuja girl jẹ́rìí ẹ̀. Ah, ah, ah. ṣé o mọ̀ pé mo sọ fún ẹ tó mo sọ fún ẹ pé tóyìn ló máa kó bá ẹ mi ìdẹ́rí tóyìn bá wí torí pé ẹni tán kọ́ níkà tó gbà òun fúnra ẹ níkà nínú tó fẹ́ ṣe ni àìnítẹ́lọ́rùn ẹ ló kó bá ẹ débi tó wà aisha mo ti máa ń sọ fún ẹ tipẹ́ pé Jimmy ò ráyè tètè ni he's always busy besides ó sọ fún mi lọ́jọ́ yìí pé òun travel òun dẹ̀ máa lọ fún ọjọ́ mẹ́ta I did not know he was going to come back that day. Simisola olè ló máa ń sọ wípé ibi tó nìkan fi nǹkan sí ò dáa gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ he can always come to his house at any time ìwọ gẹ́gẹ́ bí ìyàwó ló ní láti wà responsible i mean how would you bring a man to your matrimonial home ṣé yẹn bójú mu ni. mo ti gbọ́ wọ́n lọ bá mi bẹ̀ pé ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. i'm sorry i can't go and beg him ah no no no ah òyìnbó ti sọ wípé show me your friend and i will tell you who you are oh kọ́ wá fi pé nǹkan kan lèmi àti ẹ̀ náà pé àbẹ́mi ah, náà ṣe wà nílé ọkọ yìí o mò ń yàn àlè káàkiri no ah no no no I can't. wọ́n lọ bá mi yọ kúrò nínú wàhálà tí mo kò sí gẹ́gẹ́ bí iṣẹ́ as a legal practitioner. má sọ fún mi pé o ti jẹ́ kẹ́ni ẹlẹ́nu ṣìnú bí wọ́n ti ṣèyàn léṣe àbí. àwọn ọlọ́pàá yẹn ni wọ́n ṣiṣẹ́ wọn dáadáa ká pé wọ́n ti search inú pálọ̀ yẹn dáadáa lọ́jọ́ yẹn wọ́n á mọ̀ pé Jimmy kan ló wà. kí ló tí wò wá sọ fún wọn pé kọ́nsẹ̀tì dáadáa ń gbà tán arrest lójú ẹ̀. Aisha ojú iná kan ni ìwòrán hun wọn. gbogbo àwọn Yorùbá tó sọ yẹn ìwọ ló máa túmọ̀ ẹ̀ torí kò tiẹ̀ yé mi as a matter of fact bẹ́ẹ̀ mi ṣe wà ẹ̀ mo ní client mo ní láti lọ rí because ọ̀la ní court case ẹ̀. mo lè ní láti sọ àwọn ọkọ̀ fún tó máa sọ so gbogbo èyí tó ń ṣojú mẹ́lẹ́mẹ́lẹ́ bíi pé ìwọ nìkan ló wá gentle ní ayé ah, ah, níwọ sí mi sí mi tí mo mọ̀ èmi kọ́ ló máa pretend it ó fẹ́ẹ́ wọlé ní james. tẹ́ bá ti yó tán nílé ọkọ o kò yẹ kẹ́ wá bẹ́kùnbẹ́kùn kiri o. kí ló ṣẹlẹ̀ ó bọ́lẹ̀ ni. ó yẹ kójú tiẹ̀ ń sìn nígbà tá a dẹ̀ ń bẹ́ẹ̀ sọ irọ́ ni olùmọ̀ ṣáà bá mi inú ilé o. Good afternoon, sir. Good afternoon, madam. Yes, sir. I am Barrister Aishat. Of what can I you? I'm here to see Mr. Jimmy Alabi. Jimmy Alabi. Jimmy Alabi. Man tí ó pa ìyàwó ẹ̀. Tí sopo ìsìnkẹ́ tó ń handle case Oh, oh, oh, okay, okay. Ó ló ń jẹ́ bẹ́ẹ̀. You welcome. Where is Oh Aisha. Jimmy! kò jí mi. Ẹ má ṣàbínú torí Ọlọ́run. Ọlọ́run ní fi ti yín pè ya. But báwo ló ṣe gbọ́? Onílànà rẹ̀ náà ló wá as a matter of fact, ó regret gbogbo actions ẹ̀. Àmín. Tí mo sọ́lá, ìyàwó yín ọ̀rẹ́ mi. Ọkùnrin <laughs> ò possible kó kò lè jẹ́ ẹ̀sìn mi ó gbọ́dọ̀ jẹ́ sinmi sọ́lá. báwo ni mo wá ṣe fẹ́ mọ̀ láti odidi Àbújá wá síbí nígbà tí mi ń ṣàjẹ́ ń fúnra ẹ̀ ló wá sọ fún mi. ọ́fíìsà mo lérò pé ẹ̀gbọ́n kan tí ọ̀rẹ́ ìyàwó mi sọ ó ní ìyàwó mi ò kú. madam ìyàwó wọn ti kú tipẹ́tipẹ́ kò possible kí ìyàwó wọn tún wà alive. báwo ni jẹ́kọ̀ọ́ rẹ̀ tèmi kú wọn kú jì mí ọlọ́run ní jẹ́ kọ́rẹ́ mi kú ọlọ́run dẹ̀ ní jẹ́ kí àwọn yín kú ìjà ló dé torí ń dòwe. Super Ezekiel. ó ó ó wá wọn nǹkan kò fún ní o mádà sọ pé ìyàwó wọn ah, ìyàwó ẹ̀. yes. wọ́n ah, ti kú. Ah, no argument just for you to verify go with her owó wì àbẹ́ ká jọ lọ síta ṣe how could you mean any sùúrù. Simi Simi sola, Simi Simi sola. Madam Madam ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ah, alẹ́ dé ìwá yìí ti kú or ti kú. Impossible kúbi ti bá wo don't go to tí mo sọ fún yín ni mo ní wọ́n bá mi lábùjá ó sọ fún mi pé òun ọkọ oní problem ó wà ní police station pé àìní fi sílẹ̀ adásọ àmì ìyá àjọwọ́ látàbújá ni ó dàbí pé oh god ẹ kò tí ì yẹ yìí kò tí mo sọ. jọba ayé yóò ní bàjẹ́ bí kókó oníṣẹ́ yín lágbára ọlọ́run ẹ máa ṣe kẹ́ mímí àti ìjọ débi báyìí. ẹ mi mo gbé yín. ìrìn àti àsọfún ìpàdé látàbújá. ṣebí wájú rẹ̀ mi jókòó sí ṣebí ẹ̀yìn lèmi jókòó sí ẹ̀hẹ̀ ẹ̀ṣẹ̀ ó tán dírẹ́bà lélẹ̀ ṣebí ọ̀rẹ́ mi dà. nǹkan tí wọ́n jókòó síbí ẹ tó wọ́n dà. jókòó síwájú bẹ́ẹ̀ mi lọ ra pure water tèmi bóyá àwọn náà lọ nǹkan kan. mọ̀lẹ́ni kò jókòó sí madam ẹ ní sùúrù ẹ jẹ́ sọ nǹkan fún mi. ok kí lẹ rò pé ó gbé ọkọ wọn débi báyìí. because he is the major suspect to the murder of his wife. torí ẹ lọ ṣe wà ń bí nínú sẹ́ẹ̀ wa madame madame madame madame ẹ rí kò sí nǹkan tó fi máa àríwé léèrè àfijẹ́rù ọ̀rọ̀ rẹ̀ ó láti jẹ́ pé ọ̀rẹ́ yín yẹn láìkì yín gidi ló ṣe fara hàn. ẹ̀wọ̀n kan mo ti máa ń gbọ́ nípa àkúdàáyà ni mo mi ò yẹ́bà rò pé lè ṣẹlẹ̀ ọgá ọlọ́pàá ó dàbí pé ẹ̀họ́n sáà nǹkan tí mò ń sọ sí mi sọ́lá fúnra ẹ̀ ló wá bá mi mo rí ó bá mi sọ̀rọ̀ ó jẹ́ kí n mọ̀ pé ọkọ òun mọ nǹkan kan nípa kínní yìí ó sọ fún mi pé mi nìkan ni mo lè help òun ó ní kí n jẹ́ ká lọ sí police station ní sòrò ó ti jẹ́ kó yé mi wípé ká ní pé àwọn ọlọ́pàá yẹn search sitting room yẹn dáadáa ni wọ́n máa rí evidence inú ẹ̀. interest interest um, tó bá a dín ní oṣù problem rárá màmí ká officers ọ̀pára sílẹ̀ wọ́n á research wọ́n á ní àlè rí nǹkan tí ẹ sọ̀rọ̀ báyìí. Hmm? Poesical. Poesical. Yes, sir. Um, right away, ìwọ àti one other officer. Ẹ tẹ̀lé woman, ọmọ ajáde sọ ma bá yín, ẹ padà sí lèjì mi. Ẹ lọ search me properly, right? Okay, sir. Evidence ẹ bá rí bẹ̀rẹ̀ kí n. Okay, sir. Must for you feet. Okay, is that okay? Yes, sir. All right. ló ní fóònù. fóònù ìyàwó mi sì ń sọ́là mi. fóònù ìyàwó yẹn. kí ni password ẹ ṣe ń mọ. ó sọ fún mi ó sọ fún mi ó ẹni sọ̀rọ̀ mo ń bọ̀. Jimmy Jimmy for real. Subhanallah. Wait, see, Sola commit suicide ni. May our soul rest in perfect peace. Ọ̀rẹ́ ayé mi máa lè gan ni. So lóòótọ́ ni pé àkúdá yà máa Yes. Because kí ni ẹ ṣe ń wà ní ìsinmi gbogbo gan because báwo lè wọ́n ṣe máa kú ní ìlú táwa tó dẹ̀ máa gbé wọn lọ sí ìdílé Àbújá láti lọ sọ the whole story fún ọ̀rẹ́ tó wà ń bẹ̀. if not for that woman i'm very sure pé ẹ̀wọ̀n ni máa yẹn máa kú sí because each time tí mo bá ń rí àánú ẹ̀ máa ṣe mí but there's nothing we can do tó bá ṣèlérí má nìyẹn ti rẹ́wọ̀n ẹ̀ nìyẹn mẹ́rin ahmed máa ṣe each time bá rí pé irú kí ló kó rẹ̀ sí mo tẹ́ǹgọ̀ pé ìzáàtọ̀ bí owó problem náà. Remember I told you pé tó bá stage kan bí jò I told you. Láàrin bẹ́ẹ̀dá báyọ̀ tán láyé yìí o kò yẹ kó wá bẹ́kúnbẹ́kún kiri ohun tẹ́jà ń kà sí ló ń sáyé ogun o ẹ̀yin obìnrin àwòkọ́gbọ́n ni o kí ni ká ti gbọ́ kí ni ká ti gbọ́ kí ni ká pè yìí o ẹni yóò nífẹ̀ẹ́ sí iyo ló padà kó sí yọ́yọ́. ẹ̀rọ onífà lọ lẹ́sẹ̀ o kọ́lé ló máa fà bọ́ àdẹ̀sọ́ akóbọ̀dì kò ní dá kó bára ẹ̀ ẹ̀dá kù mọ́ ní kọ́lá fèrè ìyá. Láàbí fọ́ọ̀tì létà wá oríṣiríṣi ló ṣẹlẹ̀ òró yẹrẹ. Ìmájẹ̀bi pé mo wáyé o. Ìmájẹ̀bi. láyé mi yòó.